حديث 555 عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر ثم يعرج الذين باتوا فيكم الذين باتوا فيكم فيسألهم وهو أعلم بهم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون وأتيناهم وهم يصلون Hadith 555 nínú tíra sọ̀híhù al-Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá a ní àbí Huraira látọ̀dọ̀ bàbá Huraira rọ́díyàlọ́hù anhu kí Allah yọ́nú sí i ana rasulallahi sallallahu alayhi wa sallam dágúdájú ògìṣẹ́ Allah kí ìkẹ́ àti ọlá Allah máa bá a kọ́ọ̀là ó sọ pé yàtà àkọ́bùnà fíkún màláìkàtún bìláìl wa malaikatun bin nahar àwọn Malaika kan ní alẹ́ àti àwọn Malaika kan ní ọ̀sán yàtà àkọ̀bùnà fíkùm wọ́n ma gbaṣẹ́ lọ́wọ́ ara wọn láàrin yín ní alẹ́ àti ní ọ̀sán. àwọn àwọn kan máa wá ní alẹ́ àwọn kan máa wá ní ọ̀sán iṣẹ́ shifting ni wọ́n ń ṣe àwọn màláìkà kan wọ́n á wá ní alẹ́ àwọn kan á wá ní ọ̀sán wọ́n máa gbaṣẹ́ lọ́wọ́ ara wọn. wàyẹ̀sítẹ́mi ọ̀hún náà fi sọ̀láàtì lè fàjìrí wọ́n sọ̀láàtì lè àṣírí. àwọn kan wá ní àṣírí wọ́n á wà pẹ̀lú yín títí yóò fi di àsùnbà àwọn kan wá ní àsùnbà. àwọn tó wà pẹ̀lú yín láti rásítì tẹ́ ẹ fi lu alẹ́ òun wọ́n á padà sọ́dọ̀ àlọ́ọ̀ wọ́n á lọ jábọ̀ àkáǹtì ẹ̀dà fún àlọ́ọ̀ àwọn àsùnbà òde àwọn náà wà pẹ̀lú yín títí tó fi di astri tó bá ti di ní astri àwọn náà lọ àwọn míì náà ó ṣe kí ni àwọn míì náà àwọn míì máa dé. ثم يعرج الذين باتوا فيكم lẹ́yìn náà àwọn tẹ́ ẹ jọ lu alẹ́ yẹn wọ́n á gun sánmà lọ àwọn tẹ́ wá ní asri wọ́n á lo alẹ́ pẹ̀lú yín tọ́ba láàárọ̀ wọ́n á gun sánmà lọ fàyẹ̀sì aluhum Allah wá bi wọ́n léèrè béèrè wa huwa a'lamu bihim Allah tó ń bi wọ́n léèrè béèrè yìí òun náà sì ni ó nímọ̀ jùlọ nípa àwọn màláìkà náà àti iṣẹ́ tí wọ́n fẹ́ jẹ́ fún un. Allah máa bi wọ́n léèrè pé kaifa taraktum ibadi báwo lẹ ṣe fi àwọn ẹrú mi sílẹ̀ sí o fayakulun wọ́n wá sọ pé. tàràkìnáhùm wàhùm yusọlùn a fi wọ́n sílẹ̀ nígbà tí wọn ń kí ṣubú yìí lọ́wọ́ ìrun ṣubú yìí ni wọ́n ń kí tàfi wá. wá àtàyìnáhùm wá mú yusọlùn a tún wá bá wọn a tún bá wọn lórí ìrun asri. ìyẹn túmọ̀ sí pé irun ṣubú yìí àwọn màláíkà wọn á lọ jábọ̀ fún àlọ́ o wọ́n sọ pé à ń ké súbì lọ́wọ́ báyìí o nílùú báyìí wọ́n á lọ báyẹn ní ṣubú yìí àwọn kan ti dé àwọn kan lọ àwọn tí wọ́n lọ yẹn àwọn mi ó tún padà wá ní asri wọ́n á bá wọn lórí ìrun asri àwọn tó wà nílẹ̀ tẹ́lẹ̀ wọ́n á fi wọ́n sílẹ̀ lórí ìrun lórí ìrun asri ìṣẹ̀lẹ̀ yẹn ojoojúmọ́ ni ó máa ṣẹlẹ̀ tí yẹn ń sọ wípé láàrin ìrun wákàtí márààrún Allah wá mú àsìkò ìrun méjì fún wíwá àwọn màláíkà láti wá tẹ́kì rẹ́kọ́ọ̀dù àwọn ẹrúsìn rẹ̀. ìyẹn sì jẹ́ ara àjùlọ ọlá tó wà fún ìrun subui àti ìrun asri. báàbùn man adiraka rọ́kìhà minal asri qabula al-ghurub. orí ọ̀rọ̀ ẹni tí ó bá rákà kan rákà ẹyọ kan. nínú asiri siwaju síwájú wíwọ̀ oòrùn ẹni tó bá rákà ẹyọ kan nínú ìrun asri síwájú wíwọ̀ oòrùn kí ni ìdájọ́ rẹ̀ hadith five five six عن أبي هريرة hụ قال رسول الله صلى الله عليه وسلم إذا أدرك أحدكم سجدا من صلاة العصر قبل أن تغرب الشمس فليتم صلاته

nígbà tí ẹnìkan nínú yín bá bá ìforíkanlẹ̀ kan nínú ìrun asri kábúlà antagoroba shams síwájú kí oòrùn tó wọ̀ fáliyù tí mà sọ̀lá àtà kó ya parí ìrun rẹ̀ ìdá àdìrákà àhádókò musagida tí ẹnìkan nínú yín bá bá ìforíkanlẹ̀ kan mí sọ̀lá àtìlẹ̀ asri nínú ìrun asri kọ́bùlà àǹtẹ́gùrù bashams síwájú kí oòrùn tó wọ̀ fáliyù tí ma sọ̀lá àtà kó parí irun rẹ̀ lókù wáyìdá àdẹ̀rọ akásagìdà nígbà tó bá sì bá ìforíkanlẹ̀ kan mi ń sọ̀lá àti ṣubùì nínú irun ṣubùì kọ́bùlà àǹtẹ́tùlù ashams síwájú kí oòrùn tó yọ fáliyù tí ma sọ̀lá àtà kó nítọ̀hún kó yá parí irun rẹ̀ àlàyé ṣókí àdíìsì yìí ọ fẹ́ sọ fún wa pàtàkì sísọ́ àsìkò irun tó bẹ́ẹ̀ gẹ́ tó fi já sí pé irun náà àsìkò rẹ̀ ò gbọ́dọ̀ lọ́mọ́ wa lọ́wọ́ àfi ká ti rí kí. ìrun ṣubúì ní kété tó ọ̀rùn bá ti yọ àsìkò ṣubúì ti kásẹ̀ nílẹ̀ ní kété tí òrùn bá ti yọ àsìkò ṣubúì ó ti kásẹ̀ nílẹ̀ ká sọ pé ẹnìkan. E kò tètè dé mọ́sálásí nígbà tí ó fi dé mọ́sálásí láàárọ̀ òòrùn ṣẹ̀ṣẹ̀ fẹ́ yọ ni ọ wá rí rákà kan kí nínú rákà méjì lòòrùn bá yọ ọlọ́run yá fi ẹ̀ ó ti kí náà nù yọ òkè rákà kejì kún bákan náà ìrun asri rákà mẹ́rin ni ẹnìkan ò tètè kí títí òòrùn fi fẹ́ wọ̀ títí òòrùn fi fẹ́ wọ̀ bó ṣe wá kí rákà àkọ́kọ́ nínú ìrun asri lòòrùn bá wọ̀ kó kí rákà mẹ́ta tó ṣẹ́kù ọlọ́run yá fi ẹ̀. ìwọ tó o bá rí rákà ẹ̀yọ kan kí nínú òórùn yẹn tásìkò ẹ fi lọ ọ̀rọ̀ rẹ ti di fàwáìlún lèlèmùsọ̀lìn ìdájọ́ ti ẹnu. lásìkò tá a wà yìí tó sẹ́mi lòrùn yọ. after seven lòrùn yọ kí ni after rẹ̀ thirteen after seven lòrùn yọ ọ̀rọ̀ àrísíbú ìkì lásìkò tí òrùn yọ ní thirteen after seven láàárọ̀ nílùú tiwa ọwọ́ abẹ́rẹ́ ṣubú yìí ní bóyá five after seven o'clock ọwọ́ rí rákà kan kí ìrun fi yọmọ́ ọ lọ́wọ́ rákà kejì kíkún ọlọ́run ọgbà. gbà. lásìkò tá a wà yìí òòrùn ń wọ̀ ní nǹkan bíi six thirty seven six thirty eight. ó rí áṣíríkì. àfi aago mẹ́fà àbọ̀ aago mẹ́fà àbọ̀ rọ̀lẹ́ gángan tó gòrúbù shams ọ̀wá tí kí pé tóòrùn fi wọ̀ mọ́ lọ́wọ́ wọ́n ní kò o kí i wọ́n ní kó kí i. ẹni tí ọ̀wá rírun kí síwájú kí àsìkò ẹ̀ tó lọ́mọ lọ́wọ́. Lo kí wá ní ìdájọ́ onítọ̀hún. well àwọn afáà pín sí méjì àwọn kan sọ pé ó ti lọ́mọ lọ́wọ́ nù àwọn kan sọ pé ó ti lọ́mọ lọ́wọ́ nù àwọn kan ní ó lọ òkì. Okay ọlọ kò lọ òkì àmọ́ kíkí tó kí i ìyà ló bá dé fún ọ o. ẹ jẹ́ ká máa sọ àsìkò irun o. ohun tá a wá ṣe láyé nìyẹn o. ìyókù ìyókù secondary ni èyí tó jẹ́ pìlẹ̀ ń tá a wá sí láyé gangan ni pé àwa kírun fọlọ́ọ̀ ni àwa sìn lọ́ọ̀ ni. gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ọwọ́ ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ọ́fíìsì lọ ń gbọ́ báyìí ní ìsìn pé ó léwu láti kírun lẹ́yìn ìgbà tí àsìkò ẹ̀ bá ti lọ o. Hadith five five seven عن سالم ابن عبد الله عن أبيه رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول إنما بقاؤكم فيما سلف قبلكم من الأمم كما بين صلاة العصر إلى غروب الشمس أوتي أهل التوراة التوراة فعملوا حتى إذا انتصف النهار عجزوا فأعطوا قيراطا قيراطا ثم أوتي أهل الإنجيل الإنجيل فعملوا إلى صلاة العصر ثم عجزوا فعوتوا قيراطا قيراطا ثم أوتينا القرآن فعملنا إلى غروب الشمس فأعطينا قيراطين قيراطين فقال أهل الكتابين أي ربنا أعطيتها هؤلاء قيراطين قيراطين وأعطيتنا قيراطا قيراطا ونحن كنا أكثر عملا قال قال الله عز وجل alidọ̀lámtukùn min ajirikùn min ṣẹ́yìn. قالوا لا قال فهو فضلي أوتيت أوتيه من أشاء أوتيه من أشاء